Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé Ẹ̀rí Olúwa ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí Life Word èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí eh, ọ̀rọ̀ ìyè láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí BMAA ti eh, Nàìjíríà. a, mo fẹ́ kí wa káàbọ̀ ní ọkùnrin wa lóbìnrin wa lọ́mọdé àti lágbà wa sí àkókò ọ̀rọ̀ ìyè níbikíbi tí a ti ń gbọ́ wa lónìí yìí a máa tẹ̀síwájú nígbà tí a máa ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ wa ṣùgbọ́n ká tó lọ sínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè jọ̀wọ́ ẹ jẹ́ fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àjíǹde àti ìyè àwa gbé yín ga a ṣe yín lọ́ba torí pé ẹ̀yin ni ọlọ́run wa àdúpẹ́ torí pé kò sí ẹlòmíràn lẹ́yìn yín àdúpẹ́ torí pé ẹ fààyè gbà wá àti pàápàá láti wà níbí ní àkókò yìí láti gbọ́ ọ̀rọ̀ yín àti láti sọ ọ̀rọ̀ yín Ǹjẹ́ mo béèrè fún etí ìgbọ́? Mo béèrè fún ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín. Bíbélì wípé ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀, a sì máa sọ àwọn òpèdè ọlọ́gbọ́n. Lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yìí Ọlọ́run, ẹ jẹ́ ká di ọlọ́gbọ́n, ká gba ìtúsílẹ̀, ká gba òmìnira. Orúkọ yín kó di àyìn lógo nínú ayé wa. Àwa dúpẹ́ nítorí pé ti ṣe bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà. Àmín. Ẹ rí i pé ní ìjẹ́jọ́, a bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lóríkìtì ẹ̀ ni àwọn ohun tí Ọlọ́run ń lo ìpọ́njú fún torí pé kò sẹ́ni tí wà nínú ayé yìí tí kò ní la ìpọ́njú tàbí ìṣòro kọjá. Eh, Paul Apostle ó la ìṣòro kọjá, Pétérù ó la ìṣòro kọjá, eh, bẹ́ẹ̀ ni Jákọ́bù pàápàá ó ń gba àwọn ọmọ lẹ́yìn Kristi Jesu, ó ń gba wọ́n nímọ̀ràn nínú ọ̀rọ̀ ẹ̀ wípé tí wọ́n bá la ìpọ́n, tí wọ́n bá kó sínú ìdánwò àbí oríṣi onírúurú ìdánwò ó ní kí wọ́n kà á sí ayọ̀. ó túmọ̀ sí pé Jesu pàápàá òun náà ó la ìṣòro kọjá èyí tó yẹ pé ó fún wa ní ìgbàlà èyí tí à ń jẹ oore ọ̀fẹ́ lónìí tá a bá wo gbogbo àpẹẹrẹ wọ̀nyí tí mo kà sílẹ̀ ó túmọ̀ sí pé ọlọ́run máa ń ṣiṣẹ́ látinú ìpọ́njú tí èèyàn bá la ìṣòro tàbí ìpọ́njú kọjá ìwọ tí ò ń la ìṣòro kọjá ìwọ tí ò ń la ìpọ́njú kọjá gbogbo àwa tó jẹ́ pé ó la ìṣòro kọjá bóyá àti ẹ̀ bóyá àti ìdébẹ̀ pàápàá àbá tẹ̀ ti ṣẹ̀dẹ̀ kúrò nínú ìpọ́njú ni àbá ṣe wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run fún wa ni wípé a ká mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run a máa lò ó láti lè fi, láti lè fi kọ́ wa ní ẹ̀kọ́. So kí wá ní àwọn ẹ̀kọ́? Ní ìjẹ́jọ àti kọ́ ẹ̀kọ́ kan, òun náà ni wípé Ọlọ́run a máa mú kí a la ìṣòro ìpọ́njú kọjá, à, láti lè, láti lè fi pe àkíyèsí wa sí ọ̀dọ̀ òun Ọlọ́run. A sì rí wípé ìpọ́njú ó dàbí ilé ẹ̀kọ́ ni èyí tó jẹ́ pé a ti ń kọ́ bí a ṣe lè dàbí bí a ṣe lè mọ Jésù Kristi sí àti láti dàbí rẹ̀ sí lónìí yìí lágbára Ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀síwájú nígbà tá a tún máa kọ́ àwọn ẹ̀kọ́ mìíràn a fẹ́ kíyèsí wípé tí a bá ń la ìpọ́njú ó máa ń ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń ṣe ìwúrí fún wa láti lè ké pe Ọlọ́run ó máa ń ṣe ìwúrí fún wa láti lè ké pe Ọlọ́run ẹ jẹ́ ká wo nǹkan tí Dáfídì tó sọ nínú ìwé orin Dáfídì orí kẹrìnlé ní ọgbọ̀n ìwé dáfídì orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínníogún ìwé dáfídì orin dáfídì orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínníogún bíbélì wí pé ó ní àwọn olódodo ń ké olúwa sì gbọ́ ó sì yọ wọ́n jáde kúrò nínú ìṣẹ́ wọn gbogbo ẹ̀kẹ́ hallelujah tá a bá kíyèsí ọ̀rọ̀ tí a sọ yìí ẹ rí i pé ọ̀rọ̀ tó mọ́lẹ̀ tààrà ni ọ̀rọ̀ tó lọ tààrà ni ó nígbà tí olódodo bá ṣe kí ni o nígbà tí a bá wà ní ìṣòro olódodo á ké gẹ́gẹ́ bí ìwọ bí ìwọ náà ṣe ń ké lọ́wọ́lọ́wọ́ báyìí bí èmi náà pàápàá bí mo ṣe ń ké sí ọlọ́run ó ní ọlọ́run yóò gbọ́ á sì ṣe kí ni o á sì yọ wọ́n bí ìbáṣepọ̀ a bá wà ní ìṣòro ni ẹ rí i pé àti lè gbàdúrà àti lè ké sí ọlọ́run tí ìpọ́njú máa ń ṣe nìyẹn olórin kan ló ti kọrin ó ní èmi yóò sún mọ́ Ọlọ́run n ó sún mọ́ ọ bí ó tilẹ̀ ṣe ìpọ́njú ló mú mi wá o síbẹ̀síbẹ̀ n ó máa kọrin súnmọ́ ọ súnmọ́ Ọlọ́run súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ ẹ rí i pé orin yẹn ó ń sọ nípa ìpọ́njú àti ìhà tí ènìyàn kọ sí ìpọ́njú yẹn òun náà ni wípé a rí i pé Dáfídì ó ké Ọlọ́run mo gbàdúrà pé ìwọ náà ṣe ń ké Ọlọ́run lórúkọ jésù ọlọ́run á gbọ́ tiẹ̀ á fàánú dá ẹ lóhùn á sì sọ ẹ́ di alágbára láti inú ìpọ́njú yìí á sì sọ ẹ́ di aṣẹ́gun ní orúkọ jésù kristi olúwa wa ẹ rí i pé tá a bá ké pe ọlọ́run bákan náà ó ní ó ní ńgbà tá a bá wà nínú ìpọ́njú tá a bá ké sí ọlọ́run tó ọlọ́run sì ọlọ́run sì ṣe kí ni tó gbọ́ ohùn wa láti ibi mímọ́ rẹ̀ wá á yọ wá kúrò ohun tí sáàmù orí kẹta ẹsẹ̀ ìkẹrin tó sọ nìyẹn bákan náà ni dáfídì sọ nínú orin psalm eighty six psalm eighty six verse number number three ẹ̀rí ó ní ní ó ní we cry to God out of you know out of you know cry out to God for mercy each day ó ní be merciful unto me o Lord and you know and I cry unto thee daily ohun tó ń sọ níbẹ̀ yẹn ni pé ó lóun ké sí ọlọ́run fún àánú lójoojúmọ́ wípé olúwa ṣàánú fún mi ó ní lójoojúmọ́ ni mo sì ń béèrè àánú yìí bákan náà ló sọ nínú orin dáfídì orin dáfídì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹwàá Ó ní ìwọ kì yóò gbàgbé igbe àwọn onírẹ̀lẹ̀. Ọlọ́run kì yóò gbàgbé igbe àwọn onírẹ̀lẹ̀. Bí o ti ṣe ń ké pe Ọlọ́run yẹn nínú ìrẹ̀lẹ̀ ọkàn rẹ, mo fẹ́ kó mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́, Ọlọ́run yóò dáhùn, yóò sì yà ọ́ lẹ́nu ní orúkọ Jésù Kristi. Bákan náà ló sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìlérí nínú ìwé orin Dáfídì bákan náà ni. Orin Dáfídì orí sixty six, orin Dáfídì orí sixty six ní ẹsẹ̀ ìkejì dín ní ogún. Bíbélì wípé ó nígbà tí èèyàn bá di ẹ̀ tí èèyàn bá gbàṣẹ láàyè lé àyà mi olúwa kì yóò gbóhùn mi tí a bá wà nú ìpọ́njú a tún tún máa dẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀ ohun tí a gbọ́dọ̀ ṣe ni wípé ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa nínú àdúrà wa ká jọ̀wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nínú àdúrà wa ká sì képe ọlọ́run tá a bá lè képe ọlọ́run ẹ rí i pé ọlọ́run yóò sì fi àánú á fi gbọ́ tiwa àwọn ẹ̀kọ́ mìíràn tí a ti kọ́ lónìí òun nìyẹn wípé nígbà tá a bá wà nú ìpọ́njú a máa sún wa sínú àdúrà ẹ á máa sún wa sínú àdúrà láti ké pe ọlọ́run èmi rántí àkókò tí mò ń la ìṣòro kan kọjá nu ayé mi màá rìn báyìí màá dẹ̀ bú sẹ́kún pé ọlọ́run fàánú gbà mí ọlọ́run ṣàánú fún mi ṣọlọ́run wá ṣàánú àbí ò ṣàánú ọlọ́run ṣàánú tọ́lọ́run bá ṣàánú èmi á ṣàánú ìwọ náà bó ṣe ń ké pe ọlọ́run tó ń béèrè fún àánú ojoojúmọ́ bó ṣe ń ké pe ọlọ́run tó ń béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ bó ṣe ń ké pe ọlọ́run tó ń béèrè fún ọ̀nà àbáyọ àbí ọ̀nà àlùyọ bó ṣe ń ké pe ọlọ́run ní ìpọ́njú yìí pé Ọlọ́run ṣàánú fún mi mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi wà á rí àánú gbà àánú ojoojúmọ́ á dìde fún ọ àánú títí ayé á dìde fún ọ lórúkọ Jésù Kristi wà á di ẹni wà á di aláyọ̀ wà á sì di aṣẹ́gun àti lórí eléyìí pàápàá wà á lè fi ẹ̀rí lélẹ̀ ní ẹsẹ̀ Jésù Kristi fún ìyanu àtòrí ọ̀fẹ́ nínú ayé wa èyí tí ó tẹ̀lé ẹ̀kọ́ yìí ó ní wípé ìpọ́njú a máa fún wa ní ìgboyà a máa fún wa ní ìgboyà a máa fún wa ní ìrètí èyí tó jẹ́ pé ó fi hàn wípé Ọlọ́run wa ó jẹ́ Ọlọ́run onífẹ̀ẹ́ tó sì ń tọ́jú wa. Ìpọ́njú a máa fún wa ní ìgboyà láti mọ̀ wípé Ọlọ́run bàbá wa ó jẹ́ onífẹ̀ẹ́ àti oníkíni àti ó jẹ́ onífẹ̀ẹ́ àti onítọ́jú ó jẹ́ ẹni tó ń tọ́jú wa. Ó ṣeé ṣe ká mọ̀ wípé ẹ rí i pé ìbáwí, ìbáwí tó láti inú ọgbọ́n ọmọ ta bá bá wí tí láti inú ọgbọ́n Ọlọ́run láti inú ọ̀rọ̀ Ọlọ́run ẹ rí i pé irú bẹ́ẹ̀ wọ́n máa dàgbà wọ́n máa dàgbà nípa ti ọgbọ́n orí wọ́n máa dàgbà nínú gbogbo ọ̀nà bẹ́ẹ̀ náà ni bàbá wa tó jẹ́ Ọlọ́run wa bẹ́ẹ̀ náà ló ṣe máa ń bá wa wí láti inú ìfẹ́ ó fẹ́ kí á dàgbà ó fẹ́ ká kẹ́kọ̀ọ́ láti inú ìbániwí rẹ̀ ẹ̀ẹ́n tó yẹ pé ó ń gbé jáde nínú ayé wa ẹ rí i pé Ọlọ́run a máa lo àwọn ìpọ́njú nígbà mìíràn láti ràn wá lọ́wọ́ láti lè dàgbà nínú ìwà mímọ́ àti láti dàbí wọn. Nígbà yìí pàápàá Ọlọ́run a máa lò láti lè mú kí ìfàyàrán nínú ìpọ́njú wa, a máa lò láti lè fi ṣe kíni o, láti lè fi jẹ́ ká mọ̀ wípé nítòótọ́ ọmọ Ọlọ́run òun ní a jẹ́. Ẹ bá kíyèsi ìwé Hébérù, ìwé Hébérù orí kejìlá, ìwé Hébérù orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà, ẹyin sí ẹsẹ̀ ìkọkànlá. Hébérù orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkọkànlá. Ẹ jẹ́ ká wo nǹkan tí Ọlọ́run sọ. Bíbélì wípé nítorí pé, nítorí pé ẹni tí Olúwa fẹ́, òun ni ó ń bá wí, a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà. Ó ní ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí Ọlọ́run. Ẹ máa, ẹ máa lábẹ́ ìbáwí Ọlọ́run. Ẹ máa Ó ní Ọlọ́run ń bá yín lọ, bá yín lò bí ọmọ ni. Nítorí pé ọmọ wo ni ó ń bẹ tí bàbá rẹ̀ kì í bá wí. Ṣùgbọ́n bí ẹ̀yin bá wà ní aláìsí ìbáwí nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín, ǹjẹ́ ọmọ àlè ni ẹ̀yin, ẹ sì ń ṣe ọmọ. Pẹ̀lúpẹ̀lú, àwa ní bàbá wa nípa ti ara tí ó ń, tí ó ń tọ́ wa. Àwa àwa sì ń bu ọlá fún wọn. Ó ní àwa kò yí, àwa kò yọ̀ kúkú nítorí kúkú ìtẹríba àwa kì yóò àwa kì yóò kúkú tẹríba fún bàbá àwọn ẹ̀mí tí í ṣe tí kì í tí kì í tí kì a sì yè ó ní àwọn èyí ṣe àwa kì í tẹríba fún bàbá ìyè bàbá bàbá ẹ̀mí kí a sì nítorí nítorí wọ́n tọ́ wa fún ọjọ́ díẹ̀ bí ó bá sì bí ó bá sì ṣe lójú bí ó ṣe yẹ lójú wọn ṣùgbọ́n ohun ṣùgbọ́n fún èrè wa kí àwa kí ó lè ṣe alábàápín ìwà mímọ́ rẹ̀. Ó ní gbogbo ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí bí kò ṣe ìbànújẹ́ ṣùgbọ́n níkẹyìn a so èso àlàáfíà fún àwọn tí a tọ́ nípa rẹ̀ a ní èso òdodo. Ẹ̀kẹ haleluya. Kí ni nǹkan tí ẹni tó kọ ìwé tí mo kà yìí, ẹni tó kọ ìwé yìí kí ni nǹkan tí mo tó ń sọ níbẹ̀ ò ní wípé ìbáwí gẹ́gẹ́ bí ọmọ sí bàbá bàbá tó nífẹ̀ẹ́ tó sì ń tọ́jú wa ẹ rí i pé ìbáwí tí bàbá bá ń bá wa wí ó lè má jẹ nǹkan ó lè má jẹ nǹkan ayọ̀ ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ó máa ń mú èso èso rere ó máa ń mú èso ayọ̀ jáde ó máa ń mú èso ìgbéga jáde ó máa ń mú èso ìbùkún jáde ó máa ń dá ká dàbí Ọlọ́run ó máa ń dá a sì máa ó máa ń dá ká ní àlàáfíà àti pàápàá ó ń jẹ́ ká ní èso ìwà bíi Ọlọ́run èyí tó jẹ́ pé ta bá lè kí farabalẹ̀ láti inú àwọn ìbáwí gbogbo wọ̀nyẹn. Tó Ọlọ́run tó bá ń, bóyá ohun tí wọ́n ń là, tí wọ́n ń là kọjá, ó ṣe é ṣe kó jẹ́ ìbáwí Ọlọ́run. Ohun tó lè, ipòkípò tó lè wá yẹn tí ò tẹ́ ẹ lọ́rùn yẹn, owó, gbèsè tó jẹ́ yẹn, wàhálà tó, ìdánwò tó ń là kọjá yẹn, ó lè, ó ṣe é ṣe kó jẹ́ ìbáwí Ọlọ́run. Ṣùgbọ́n láti inú ìbáwí yìí mo fẹ́ ko mọ̀ wípé nígbà tó bá ṣe, ó máa lè, o, o, o, ìgbé ayé ẹ lè fògo fọ́ Ọlọ́run. A lè mú èso àlàáfíà wá, a lè mú èso ìwà bí Ọlọ́run wá sínú ayé rẹ. Ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí ní àkókò yìí nìyẹn. Tí ìwọ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, o lè pè mí sórí ago plus two three four eight is plus two three four, um, zero eight plus two three four, um, one zero, one zero five seven seven eight nine five four. Jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí zero eight zero one zero five seven seven eight nine five four yẹn ni aago tí ẹ lè pè mí sí ẹ jẹ́ kí a gbàdúrà àjíǹde àti àdúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹni ọlọ́run àdúpẹ́ fún ọ̀rọ̀ tẹ́ ti fi bọ́ wa àdúpẹ́ fún ẹ̀kọ́ tẹ́ kọ́ wa lónìí àti pàápàá mo gbàgbọ́ wípé etí tó gbọ́ ọ̀rọ̀ yìí lónìí ẹ ó ṣe ẹ náwó ayé agbára sínú ayé wọn ohun tó lè máa là kọjá ẹ jẹ́ kán mọ̀ ìpè wà pẹ̀lú wọn ẹ náwó agbára ọ̀rọ̀ wọn yóò sì já sí ẹ̀rí àdúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín Jésù ni olúwa ó